Ìparí àkókò lórí at stay flat translated from English to Yoruba wu onlinedot translator com. Nígbà wo ni àkókò yóò parí? Gbogbo wa fẹ́ láti mọ̀ nígbà tí. Ṣé o yóò jẹ́ lónìí? Ṣé yóò jẹ́ ọ̀la? Ṣé yóò jẹ́ ọ̀la? Ṣé yóò jẹ́ ọdún? Ọdún. Nígbà wo ni Jésù yóò padà wá? Àti nígbà wo ni àkókò yóò jẹ́ bí a ti mọ òpin ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò wa? Ó lè padà sí ìtàn kí ó wo ibi tí àwọn ìgbìyànjú asán ti wá láti gbìyànjú láti sọ àsọtẹ́lẹ̀ òpin àkókò. Fún àpẹẹrẹ, tí o bá wò padà sí William Miller, olùyàwòrán kan tí ó ní nǹkan ṣe pẹ̀lú ìpilẹ̀ṣẹ̀ ẹ̀sìn Adventist, ọjọ́ keje, ó sọ àsọtẹ́lẹ̀ àsọtẹ́lẹ̀ ọjọ́ wíwá kejì Kristi, gẹ́gẹ́ bí ó wà ní ibi kan láàrin oṣù kẹta ọjọ́, ó pèsè gbogbo àwọn ibùdó rẹ̀ sílẹ̀ fún àkókò, àti pé kò sí ohun tí ó ṣẹlẹ̀. Ó rò pé ó ti ṣe ìṣirò ọjọ́ náà kí ó tún ṣàrò. Ní àkókò yìí, ó yóò jẹ́ oṣù kẹwàá ọdún, ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí kò sí ohun tí ó ṣẹlẹ̀ nínú ìsapá láti mú ìgbòkègbodò rẹ̀ tẹ̀síwájú. Charles Russell, olùdásílẹ̀ àwọn ẹlẹ́rìí Jèhófà, gbé èrò náà kalẹ̀ pé Jésù yóò padà wá ní, ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí ìdúródé náà já sí asán. Ní àwọn ọdún òǹkọ̀wé Lẹ́yìn náà, nígbà tí ó pàdánù ọjọ́ yẹn, ó fi sí díẹ̀díẹ̀ síwájú sí i. Gbogbo èyí ti dé àti lọ dáradára. Jẹ́ kí n ṣe àwọn àlàyé méjì kan nípa àwọn àsọtẹ́lẹ̀ wọ̀nyẹn. Ó fi sí díẹ̀ nínú wọn wá nínú ìdajì àkọ́kọ́ ti Mateo. Ti Jesu kò sọ̀rọ̀ nípa òpin kọ̀sẹ̀lẹ̀ ìkọ̀sẹ̀lẹ̀ ìparun. Díẹ̀ nínú àwọn wá láti Apocalyptic litireso. Ìyẹn jẹ́ àwọn ìwé mímọ́ tí ó kún fún àwọn ọ̀ràn díẹ̀ nínú májẹ̀mú láéláé. Díẹ̀ nínú ìwé ìfihàn púpọ̀ jùlọ ìgbà fàjáde kúrò nínú ọ̀rọ̀. Ọ̀rọ̀ láti àwọn ẹ̀ṣẹ̀ tí kò túmọ̀ láti kàn sí òpin àkọ́kọ́ rárá. Kódà bí ó bá ń kẹ́kọ̀ọ́ Bíbélì pẹ̀lú àyẹ̀wò èyíkéyìí, wàá mọ̀ pé pé ó múgọ ní àwọn àsọtẹ́lẹ̀ náà, nítorí pé ọjọ́ Olúwa yóò dé bí olè ní òru. Pétérù tẹ́tí sí àwọn ọ̀rọ̀ Jésù láti apá ìkẹyìn Mátẹ̀ò. Kò sí ẹnìkan tí ó mọ ọjọ́ tàbí wákàtí yẹn, pàápàá àwọn áńgẹ́lì ọ̀run tàbí ọmọkùnrin bí kò nìkan. Kókó náà ni pé nígbà tí ẹnikẹ́ni bá sọ fún gbogbo ayé pé òun ti ṣàwárí lójijì, nígbà wíwá yóò dé bí olè lóru, ohun tí kì yóò ṣẹlẹ̀ a kò mọ ìgbà. Irú ìtúsílẹ̀ irú bẹ́ẹ̀ ti wà nípa ohun tí yóò ṣẹlẹ̀ nítorí pé Olúwa yóò wọ ayé. Jẹ́ kí a lọ sí Bíbélì láti wá ohun tí kì yóò ṣẹlẹ̀ nígbà tí Jésù bá tún wá, kò ṣetọ́ ọjọ́ ìjọba kan. Ọ̀kan lára àwọn àbá èrò orí tí ó gbajúmọ̀ jùlọ nípa àwọn ọjọ́ ìkẹyìn ní òtítọ́ náà pé Jesu yóò wá, yóò sì fìdí irú ìṣàkóso ìtọpinpin ọkàn múlẹ̀ fún ọdún nínú èyí tí àlàáfíà àti àsìkí yóò wà jákèjádò ilẹ̀ ayé. Sògbé nú plọ̀mẹ́ èhe, ẹnà yín yìí lọ́dọ̀ àtọ̀họ, nú ìhọ̀ lọ tán mílẹ̀nìà, tẹ́ḿpìlì jùlẹ̀ tọ̀nà yín vìvọ́gba, ṣiṣẹ́ bíbá sí tẹ́ḿpìlì tọ̀nà yín ìhìngọ̀ wa, Jesu náà dùgàn san, Dávìdì tán di, tọ̀nà di, tọ̀nà ní ẹ̀kọ́ náà ní àwọn gbòǹgbò rẹ̀ ní gbogbo ọ̀nà padà sí Close àti díẹ̀ nínú àwọn mìíràn ṣùgbọ́n ní òtítọ́ kì í ṣe Bíbélì, ó jẹ́ òtítọ́ ìjọba kan wá, àti pé àwọn àsọtẹ́lẹ̀ Bíbélì tún wà nípa Mẹ́ṣíà tí ó jókòó lórí ìtẹ́ Dáfídì. Ṣùgbọ́n Bíbélì kọ́ni pé àwọn àsọtẹ́lẹ̀ wọ̀nyí ti ṣẹ tẹ́lẹ̀. Mẹ́sáyà náà ti dé, ó sì ti fi ìdí ìjọba rẹ̀ múlẹ̀. Kódà ìtumọ̀ nímísí tí àwọn àsọtẹ́lẹ̀ yẹn gan wa, ó wà nínú iṣẹ́. Ará, mo lè sọ fún yín pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ pé baba ńlá ti kú, a sì sin ín, ibo Ṣùgbọ́n wòlíì ni, ó sì mọ̀ pé Ọlọ́run ti ṣèlérí fún un pé òun yóò fi ọ̀kan nínú àwọn irú ọmọ sórí ìtẹ́ rẹ̀. Ní rírí ohun tí ó wà níwájú, ó sọ̀rọ̀ nípa àjíǹde Kristi, pé a kò kọ ọ́ sílẹ̀ sínú ibojì, bẹ́ẹ̀ ni ara rẹ̀ kò rí ìbàjẹ́, gbogbo ohun tí Jesu jí dé ni a sì jíǹde. Ọwọ́ Ọlọ́run, ó ti gba Ẹ̀mí Mímọ́ tí a ṣèlérí láti ọ̀dọ̀ Baba, ó sì ti tú ohun tí ẹ̀yin rí tí ẹ sì ń gbọ́ jáde. Peteru sọ pé àsọtẹ́lẹ̀ nípa Jesu, nígbà àsọtẹ́lẹ̀ nípa tí ó jíǹde, nígbà ìṣàkóso ìjọba náà ní ìmúṣẹ, ní báyìí ó ti jókòó lórí ìtẹ́ rẹ̀, ìjọba sì wá sọ̀rọ̀ báyìí. Nígbà tí ó ń sọ̀rọ̀ nípa Jesu, Kọ́lọ́sẹ̀ sọ pé nítorí ó ti gbà wá kúrò lọ́wọ́ ìjọba òkùnkùn, ó sì mú wa wá sínú ìjọba ọmọkùnrin tí ó nífẹ̀ẹ́, bákan náà ni ó òtítọ́ ní Kọ́ríńtì, Kọ́ríńtì, ó ti jíǹde kúrò nínú ikú, ó sì ti di àkọ́bí ti àwọn tí ó ti sùn. Nítorí níwọ̀n ìgbà tí ikú ti dé nípasẹ̀ ènìyàn, àjíǹde àwọn òkú ti dé nípasẹ̀ ènìyàn. Nítorí gẹ́gẹ́ bí gbogbo ènìyàn ti kú, gẹ́gẹ́ bẹ́ẹ̀ nínú Kristi, gbogbo ènìyàn li a ó sọ di ayé, ṣùgbọ́n olúkúlùkù ní ipa ti ara rẹ̀. Kristi, àwọn tí ó ti wà ní àkókò tí ń bọ̀, Kristi yóò sì di ní òpin. Ìjọba náà fún Ọlọ́run Baba, nígbà tí ó bá fi òpin sí gbogbo ìṣàkóso àti gbogbo ọlá àṣẹ àti agbára, nítorí ó gbọdọ̀ jọba títí òun yóò fi fi gbogbo àwọn ọ̀tá sí abẹ́ ẹsẹ̀ rẹ̀ ó kàn sọ ohun kan náà. Jésù ti jọba lórí ìjọba rẹ̀ ní báyìí, kò sí ọdún ìjọba. Níbo ni wọ́n ti gba ìmọ̀ràn nípa ìjọba ọdún? Ìyẹn wá láti inú ìfihàn. Tí a bá bẹ̀rẹ̀ láti ya gbogbo àwòrán àti àmì àti nọ́mbà láti ìfihàn gangan jẹ́ àmì kan. Mẹ́wàá nọ́mbà ti àṣeparí Kubed, èyí tí ó dúró fún pípẹ́ síwájú, ìṣàkóso, orí kẹlẹkẹlẹ. Ọdún dúró fún àwọn ọjọ́ ìkẹyìn ti Samani Kristẹni, a sì ń gbé nínú ìyẹn nísinsìnyí. Ó jẹ́ ìjọba ọdún, nítorí náà má ṣe lóye. Ọlọ́run kò tún wá láti ṣètò ìjọba kan. Ìjọba náà wà níhìn, kò sí ojúrere pàtàkì lórí àwọn Júù yìí jẹ́ yìí pípa sí ìlànà ẹgbẹ̀rún ọdún. Ó jẹ́ ìmọ̀ràn ọdún, ọdún kan pé wíwá kejì, Jésù yóò jẹ́ ní kété ṣáájú ìjọba ọdún yẹn. Èrò náà ni pé àwọn Júù yóò wà ní ìgbàlà lákòókò àkọ́, ọdún ti di àkókò yẹn. Nígbà tí àkókò, àwọn Júù yóò gbìmọ̀ wá láti gbogbo ayé sí wọn ilé, ìpalẹ́sẹ̀ nígbà tí Kristi yóò dé ojúrere àkànṣe fún wọn. Kristi yóò bẹ̀rẹ̀ sí jọba lórí gbogbo ènìyàn. Bí ohun kan bá wà tí Bíbélì mú kí ó ṣe kedere nínú májẹ̀mú tuntun, ó jẹ́ pé àkókò orílẹ̀-èdè tàbí ẹ̀yà àwọn ènìyàn, èyíkéyìí tí wọ́n ń gba ojú ìtọ́jú rere ara ọ̀tọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run ti pè sẹ́yìn, kò yẹ kí a sọjí láé, kí a má sì ṣe jíǹde. Nígbà tí Ọlọ́run fún wọn kèfèrí, Peteru ṣe, gẹ́gẹ́ bí a ti sọ fún un, pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Ṣùgbọ́n níhìn-ín ní ìparí èrò tí ó dé nínú iṣẹ́, nígbà náà ni Peteru bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé, mo mọ̀ nísinsìnyí bí ó ti jẹ́ òtítọ́ tó pé, Ọlọ́run kì í ṣe ojúsàájú, ṣùgbọ́n ó ń tẹ́wọ́ gba àwọn ènìyàn láti gbogbo orílẹ̀-èdè tí wọ́n bẹ̀rù rẹ̀, tí wọ́n sì ń ṣe ohun tí ó tọ́, tí ìbéèrè èyíkéyìí bá wà nípa Ọlọ́run tí ń bọ̀ láti ṣe ojúsàájú pàtàkì sí àwọn Júù tàbí ẹnikẹ́ni mìíràn. Paulu dáhùn pé, kò sí Júù tàbí Gíríkì, kìkì, ẹ̀rù tàbí òmìnira, akọ tàbí abo, nítorí pé gbogbo yín jẹ́ ọ̀kan nínú Kristi Jésù. Galatia, kò sí ìgbàsókè, ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo èèyàn ló ti gbọ́, ìyẹn múra sílẹ̀, pé lọ́jọ́ kan, ìsílọ́wọ́lọ́wọ́, yóò wà pé gan, yóò dàbí ìyọnu tí gbogbo àwọn Kristẹni lórí ilẹ̀ ayé. Lójijì, wọn kan yóò parẹ́, lẹ́yìn náà lẹ́yìn ìgbàsókè tí a ṣe bí pé, ọdún méje tí àkókò ìpọ́njú yóò wà, lẹ́yìn náà ìjọba, ọdún lẹ́yìn náà, ó mọ ìyókù rẹ̀ láti inú ohun tí a ti jíròrò tẹ́lẹ̀. Níbo ni èrò náà ti wá, tí ó ẹ̀rùngbà lọ, gbogbo àwọn ọ̀nà padà sí James Brooks ní ìgbẹ̀yìn apá tí àwọn tọ̀run dùn ó wá láti àwọn ayé ńlá méjì Tẹsalóníkà. Nínú àwọn ẹsẹ̀ méjèèjì wọ̀nyẹn, Paulu sọ̀rọ̀ nípa àwọn òkú tí a jí dìde, lẹ́yìn náà àwọn aláyé tí a gbà nínú afẹ́fẹ́, tí a fún ní ara tuntun tí kò lè bàjẹ́ láti wà láàyè títí láé. Nínú àwọn àyọkà wọ̀nyẹn, kò sí ẹ̀rí pé ìwàláàyè lórí ilẹ̀ ayé yóò máa bá a lọ gẹ́gẹ́ bí iṣẹ́, pé gbogbo àwọn tí kò ní ìgbàlà yóò máa bá a níṣọ ní ṣíṣẹ́ ohun tiwọn. Ní òdìkejì èwe, Filipi sọ pé gbogbo ẹ̀kún ni yóò tẹríba, gbogbo àwọn tí kò ní ìgbàtí nípasẹ̀ ìṣẹ̀lẹ̀ ìdájọ́ ńlá kì í ṣe pàdánù àwọn ènìyàn mọ́ Kí ló máa ṣẹlẹ̀? Ẹ jẹ́ kí Ọlọ́run sọ fún wa nínú àwọn ẹ̀ṣẹ̀. Ìwé mímọ́ tó sọ̀rọ̀ nípa bíbọ Jésù lẹ́ẹ̀kejì, ohun tí yóò ṣẹlẹ̀ ní òpin àkókò. Olúwa yìí ó farahàn ohun ìyanu, nítorí Olúwa tìkára rẹ̀ yóò sọ̀kalẹ̀ wá láti ọ̀run pẹ̀lú àṣẹ ńlá àti ohùn olú áńgẹ́lì àti pẹ̀lú ìpẹ̀lọ́run ọ̀dà ènìyàn tí ń gbé lórí ilẹ̀ ayé. Nígbàkigbà tí ọjọ́ yẹn bá dé, yóò gbọ́ ìrọ́kàkàkì yẹn, àfiyèsí wa yóò sì dé lójijì. Lẹ́yìn náà, a ó jí àwọn kú dìde, àwọn kú nínú Kristi ni a ó kọ́kọ́ jí. Tẹsalónìkà, bí ìyẹn jẹ́ òtítọ́ nínú Kọ́ríńtì, ní ìmọ́lẹ̀ ní ìṣẹ́jú kan, nígbà kàkàkì ìkẹyìn, nígbà tí Jésù bá tún dé, ṣe, àwọn ibojì yóò di òfò, gbogbo àwọn tí a mọ̀, àwọn aláàyè ti wà ní lílò láti wà ní ìyípadà. Ẹ gbọ́, mo sọ ohun ìjìnlẹ̀ kan fún yín, gbogbo wa kì yóò sun ìyẹ̀kù, ṣùgbọ́n gbogbo wa ni a ó yípadà ní ìmọ́lẹ̀, a ó sì yípadà, nítorí àwọn ìdíbàjẹ́ gbọdọ̀ wọ ara ìdíbàjẹ́, àti àìkú gbọdọ̀ wọ ara ikú. Kọ́ríńtì, afẹ́lẹ́, láfẹ́lẹ́ gbọ́, wọn áńgẹ́lì ti lù, wọn yóò ṣẹlẹ̀ ní àkókò kan náà, a ìpè yóò dùn bú, ohùn olú áńgẹ́lì ti, àwọn òkú yóò jáde wá láti inú ibojì, àwọn aláàyè, nígbà náà ni a ó sì kọ̀ sínú afẹ́fẹ́ pẹ̀lú wọn, nítorí náà gbogbo ẹ̀dá ènìyàn, láti ìbẹ̀rẹ̀ pẹpẹ àkókò, ni a ó gbé wọn sókè nínú afẹ́fẹ́ afẹ́fẹ́ pẹ̀lú Kristi fúnra rẹ̀. Nǹkan kan ni yóò jẹ́, ṣe kì í ṣe bẹ́ẹ̀, ìyapa ńlá kan, ìdájọ́, nígbà tí ọmọ ènìyàn bá dé nínú ògo rẹ̀, àti gbogbo àwọn áńgẹ́lì pẹ̀lú rẹ̀, yóò sì jókòó lórí ìtẹ́ nínú ògo ọ̀run. Gbogbo orílẹ̀-èdè ilẹ̀ a ó níwájú rẹ̀, àti àwọn tí ó yóò ya àwọn ènìyàn láàrín àwọn mìíràn, gẹ́gẹ́ bí olùṣọ́ ti ya àwọn àgùntàn sí àwọn ìwo rẹ̀, yóò sì fi àwọn àgùntàn sí ọwọ́ ọ̀tún rẹ̀, àti àwọn ìwo rẹ̀ sí òsì rẹ̀. Gbólóhùn tí a ń sọ lórí àìgbọràn. Nígbà náà, ó sì wí fún àwọn tí òsì rẹ̀, Ẹ kúrò lọ́dọ̀ rẹ̀. Pétérù, òfurufú òfurufú ti ojú ọ̀run, òfurufú tàbí ojú ọ̀run, bí àwọn ẹyẹ ojú ọ̀run tàbí àwọn àsánmà ọ̀run, àwọn ọ̀run tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kún ọ̀run, oṣù, àti ìràwọ̀, ilẹ̀ ayé yìí kì yóò tẹ̀síwájú fún ọdún mìíràn lẹ́yìn tí Jesu padà. Jesu kò wá láti ṣètò ìjọba kan, òun yóò fi ìjọba tí ó ti jẹ́ tirẹ̀ fún Baba lẹ́yìn ìdájọ́. Àwa tí a jẹ́ apá kan ìjọba yẹn wà láàyè títí láé pẹ̀lú Baba fún ayérayé. A ti kà láti inú rẹ̀ ní ìgbà méjì tàbí mẹ́ta nínú ẹ̀kọ́ náà, ṣùgbọ́n nínú Tẹsalóníkà, ẹ máa fi ọ̀rọ̀ wọ̀nyí gba ara yín níyànjú. Ó tí ó bá wà nínú Kristi, yóò jẹ́ ọjọ́ ọjọ́ tí ó tóbi jùlọ tí ó ṣẹlẹ̀. Yóò jẹ́ ọjọ́ tí ó ti rírí àti ìró ariwo àti ìpè yóò jẹ́ ohun tí ó rẹwà jùlọ tí etí rẹ̀ ti gbọ́. Bí ó bá jẹ́ Kristian kan, ìyẹn ni ohun tí yóò ṣẹlẹ̀ ní òpin àkókò. Ìbéèrè náà ni ṣé ó ṣetán? Ẹ̀kọ́ òpin àkókò lórí ilẹ̀ ayé lè ṣe ìṣirò òtítọ́ ìró. Ní wíwà kejì, Kristi yóò fi ìdí ìjọba rẹ̀ múlẹ̀ ní àkókò ìjọba ọdún tí yóò tẹ̀lé lẹ́yìn ìgbàsókè òtítọ́ ìró. Ní wíwà kejì, Kristi yóò farahàn, yóò dùn, àwọn òkú yóò jíǹde àti àwọn aláyé yóò gbé sókè ní afẹ́fẹ́ òtítọ́ ìró. Ṣé ó ṣetán fún Kristi láti pa ìyípadà àti ìdájọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, rárá.